ẹ sì rí ìgbàlà olúwa ẹ dúró jẹ́ ẹ sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà olúwa ẹ dúró jẹ́ ká sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. thank you Gbogbo ẹ̀yin tó ń làṣòro ayé kọjá, gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìyọnu, Jésù ń pè ọ́ máa bọ̀ ẹ dúró jẹ́ kẹ́sì ìgbàlà Olúwa. Ó tó láti gbà ọ́. Jésù mi tó láti ṣẹ́gun fún ọ. Máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ o. Ẹ jẹ́ ká ìgbàlà Olúwa. Ẹ jẹ́ ká ìgbàlà Olúwa. Ẹ jẹ́ ká ìgbàlà Olúwa. Hallelujah ìròyìn ayọ̀ ni mo tún mú dé o ẹ mọ̀ pé ẹ máa ń rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo tún fẹ́ fi tó wa létí nípa ìpàdé ìpàgọ́ ti iṣẹ́ ìránṣẹ́ Christ Gift Revival Ministries eléyìí tó máa bẹ̀rẹ̀ ní on the twenty two oṣù kẹjọ gangan tí a wà yìí. Ah, Jésù ó ń retí rẹ o ní Christ Gift Revival Ministries number thirty Ojo Ade Street ah, ah, àìbá àmọ́ bí ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè kan tàbí òmíràn ẹ lè pe mi gangan fúnra mi màá sì dá yín lóhùn sórí ìpè mi ó oh ètò oh three three zero six six six thirty five lẹ́ẹ̀kan sí o oh eight o oh three three zero six six six thirty five Jésù ń retí rẹ o yóò dára fún wa may God be with you dúró jẹ́ kẹ́sì rí ìgbàlà olúwa ẹ dúró jẹ́ kẹ́sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. Ẹ dúró jẹ́ ẹ sì rí ìgbàlà olúwa ẹ dúró jẹ́ ká sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. Gbogbo ẹ̀yin tó ń làṣòro ayé kọjá, gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìyọnu, Jésù ń pè ọ́ máa bọ̀ tó jẹ́ kẹsì rí ìgbàlà olúwa. Ó tó láti gbà ọ́, Jésù mi tó láti ṣẹ́gun fún ọ, máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ o ẹ dúró jẹ́ ìgbàlà olúwa ẹ dúró jẹ́ ìgbàlà olúwa ẹ dúró jẹ́ ìgbàlà olúwa. hallelujah ìròyìn ayọ̀ ni mo tún mú dé o ah, ẹ mọ̀ pé ẹ máa ń rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo tún fẹ́ fi tó wa létí nípa ìpàdé ìpàgọ́ ti iṣẹ́ ìránṣẹ́ Christ Gift Revival Ministries eléyìí tó máa bẹ̀rẹ̀ ní on the twenty two oṣù kẹjọ gangan tí a wà yìí àjẹsù ó retí rẹ o ní Christ Gift Revival Ministries number thirty. Òjó Adé Street àìbá àmọ́ bí ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè kan tàbí òmíràn ẹ lè pe mi gangan fúnra mi màá sì dá yín lóhùn sórí ìpè mi ó ètò three three zero six six six thirty five lẹ́ẹ̀kan sí ó eight ó three three zero six six six thirty five jésù ń retí rẹ o yóò dára fún wa may God be with you. you dúró jẹ́ kẹ́sì rí ìgbàlà olúwa ẹ dúró jẹ́ kẹ́sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. Thank you ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà olúwa ẹ jẹ́ ká sì rí ìgbàlà olúwa báyìí ni olúwa sọ. Thank you gbogbo ẹ̀yin tó ń làṣòro ayé kọjá gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìyọnu Jésù ń pè ọ́ máa bọ̀ ẹ jẹ́ kẹ́sì ìgbàlà Olúwa. Thank you ó tó láti gbà ọ́ Jésù mi tó láti ṣẹ́gun fún ọ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ o ẹ dúró jẹ́ ká ìgbàlà Olúwa ẹ jẹ́ ká ìgbàlà Olúwa ẹ jẹ́ ká ìgbàlà Olúwa. ìròyìn ayọ̀ ni mo tún mú dé o ẹ mọ̀ pé ẹ máa ń rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo tún fẹ́ fi tó wa létí nípa ìpàdé ìpàgọ́ ti iṣẹ́ ìránṣẹ́ Christ Gift Revival Ministries eléyìí tó máa bẹ̀rẹ̀ ní on the twenty two oṣù kẹjọ gangan tí a wà yìí Ah, Jésù ń retí rẹ o ní Christ Gift Revival Ministries number thirty Ojo Ade Street ah, ah, àìbá àmọ́ bí ẹ bá fẹ́ pè wá fún ìbéèrè kan tàbí òmíràn ẹ lè pe mi gangan fúnra mi màá sì dá yín lóhùn sórí ìpè mi 080 330 six six six thirty five lẹ́ẹ̀kan sí o oh eight o oh three three zero six six six thirty five Jésù ń retí rẹ o yóò dára fún wa may God be with you.